حديث أبي محمود رضي الله عنه وأن الله عليه ذلك أبو محمورة lọ́dọ̀ wọn ti gba mẹ́ta ìgbà àti ohun àtàwọn èèyàn mẹ́ta nínú àwọn ará mẹ́ta ọwọ́ àti ìgbà lọ sọ̀rọ̀ wọn àìsàn náà wà. wọ́n á kó sí wọ́n pè ọ́ àsìkò tí wọ́n gbọ́ tí wọ́n pè ọ́ nígbà yìí àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí fún ọmọ jẹ wọ́n fún jẹ ẹ̀sẹ̀ tó fún ẹ̀sìn lẹ́yìn. ṣé bó ti jẹ́ pé táwọn mùsùlùmí máa ń pè wọ́n lórí náà àní kàlá yìí kéde yìí tí ọmọ tẹni tó ń pè wọ́n sí ẹ̀lẹ́ tẹ̀wé tí wọ́n wí kí wọ́n sọ yé ṣe nǹkan tuntun. àbúrò àti lówó àti wọn àtàwọn tó ń yẹ pẹ̀lú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìrànlọ́pẹ́ pé ìpìlẹ̀ ẹ̀lẹ́ wọn fà wọn sí ẹ̀lẹ́. àlejò ọ̀sọ̀rọ̀ mọ́ àdúrà rẹ̀ sílẹ̀ rẹ̀ wọ́n kó tí wọ́n wú ọgbọ́n lẹ́sẹ̀ sí ẹni tí ń pèrò sí ẹ̀yà. wọ́n wá ṣàkíyèsí pé ọ̀kan nínú wọn olóòrùn àlejò àwọn ẹgbẹ́ wa. Wọ́n á ní ìṣẹ̀lẹ̀ nínú àwọn wọn kọ́ bẹ̀rẹ̀ fún ìrànlọ́kọ̀ọ́kan lẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí àbí wà sí ìwà ìlú wa kò rẹ̀ nígbà tí àwọn àbúrò àti ọ̀rọ̀ kàìkì ọ̀rọ̀ láti kọ́ wa lè lẹ́yìn ọ̀rọ̀ àwọn olóko lọ́wọ́ sí rẹ̀. wọ́n bẹ̀rẹ̀ fi ọwọ́ pa níwájú orí wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ pa níwájú orí. بارك الله فيك بارك الله فيك بارك الله فيك طيب كيف ربنا لا يا ابو محمود الوقت ده طلع ربنا لا خوفا ما تاني لوجو يا سفيه torí ẹ àti gbà ẹ ńlá ńlá wúwà lówà ló ti di ọ̀kan nínú àwọn àkùrẹ́ báyìí lọ hamlẹ́ ọ̀rọ̀lá ìgbà tẹ́lẹ̀ àtìmọ̀ nígbà wọn bá ti kà ní ìmọ̀ fẹ́. Sáájú wọn láti fi sọ̀rọ̀ bá àgbà ìtẹ́lẹ̀ ọ̀pọ̀ àwọn àyọ̀ rẹ̀ tètè. Eléyìí túmọ̀ sí pé àyẹ̀dì wọn sọ̀rọ̀ bá àgbà ìtẹ́lẹ̀ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ àgbà.

tí wọ́n á lọ gbé yẹn ti dé lọ bá wọn láti lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́. ẹ̀kọ́ lábẹ́ ń bí ọ̀rọ̀ tí wọ́n bá ń mọ̀ tí ló kọ́ jẹ́ ìgbéraga kù lọ́rọ̀ ìjọra ẹni lójú àti gbọ́ tí a wá táwọn ọkọ̀ ńlá lè bá dáadáa wọ́n lọ wọn. Àlẹ́ ìsọ̀rọ̀ bá àti ìrànlọ́wọ́ òfurufú rẹ̀ ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ tó ṣe pé kí ìwọ̀n bá ti lè mójútó ìgbéyàwó ìrànwọ́ náà wọ́n lòdì sí ayé àwọn àkọ́sà. Ìrọ̀ títì lórí ìbáyìí títí gbogbo ẹjọ́ ọ̀rọ̀ àmọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ ayé láti pọ́ ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ ọ̀gá wa àdáyé sọ̀rọ̀ wa àti ìṣẹ̀lẹ̀ wọ́n kọ́ àbúrò àbúrò àtàwọn ọ̀rọ̀ pé gbogbo ilé wa ti láyé àwọn ẹni tẹ̀ ń tà á fún tẹ̀ ń polongo rẹ̀ fún wọn ò ní kà á fún lópin ìgbà tó bá ti jẹ́ pé òun tẹ̀ gbé wá òun náà rọra yẹra rẹ̀. ẹni tó dá nǹkan rẹ̀ kò mójútó àwọn ilé ìlọ́pàá lé lọ́wọ́ ọ̀dájú àti bàjẹ́ pààyàn tuntun. àlẹ́ ìṣòro máa rí wàlú sẹ́lẹ̀ wọn àtàyà wọn sáájú ní gbogbo ìgbà ẹ̀gbá ìkọ́kọ́ ẹ̀gbá ìkọ́ bá sọ̀rọ̀ ẹni bá sọ̀rọ̀ ìṣòro àwọn ọlọ́run rẹ̀ pẹ̀lú wa. ọkọ̀ àbúrò àtọwọ́ ní ọ̀rọ̀ pé eléyìí wá àlàyé irú àjùlọ tọ́lọ̀ ti fún àwọn màtó wa. Pété àkọ́kọ́ wọn lọ sí mi. Àtọ̀ sóòrò sọ̀rọ̀ lọ àdúrà. Wọ́n máa ń la oyè ńlá. Torí ẹ̀ kàfá bíbí rẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìjẹun ọ̀ṣà ọ̀ṣà. Ilé ìwòsàn láti gbà. Máa náà ti sọ̀rọ̀ lọ àdúrà. Sọ́nà lọ́kọ̀ọ́ lọ́wọ́. ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ nípa pé ẹni tó fẹ́ ṣàtúnṣe ọ̀gbọ́dọ̀ tó kù lára ọ̀gbọ́dọ̀ láàmú náírà kọ́ láfaradà kó ní àfojúlọ̀ àfojúkòdà nítorí tó bá jẹ́ oníkùú náírà tó yẹ kí kìí bínú ìwà òun jẹ́ kó dé lò ilé ẹ̀kọ́ lò àsìkò tí àwọn tó ń pè ibi tí wọ́n tẹ́ tí wọ́n ń ibi tí tí ń wù lẹ́yìn ẹni tí ń pè ní wíwú pọ̀ máa wí ṣe ni wọ́n ń wù ní wíwú ìdánilẹ́sì ìsìláàmù láti yẹ̀yẹ́ tí wọ́n ti gba ìsìláàmù lónìí ìwọ dá ọ̀dọ̀ hàn ìṣèlú kan wọn ń sọ wọn ń wí ní ìyẹ̀ ìdájọ́ ẹ lọ́wọ́ wá láti ẹ lè bẹ́ẹ̀ ṣùgbọ́n kó kíjà rẹ̀ kò ká. àtàrà àlẹ́ ìṣòro wà ìṣòro bàbá ti kẹ́kọ̀ọ́. tó o túmọ̀ sí pé gbogbo jẹ́ bá ti lọ́ọ́ láyé bẹ́ẹ̀ bá ti fẹ́ kọ́ kàkà ẹ yọ ìgbónára kúrò nínú ọ̀rọ̀ yín ẹ yọ ìpèsè máa fàbínú yọ kúrò nínú ọ̀rọ̀ yín yóò jẹ́ kó nǹkan yín kọ́tà yóò sì jẹ́ kó rẹ̀ tẹ̀sí múlẹ̀. mẹ́tẹ̀ náà ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ nínú gbogbo ẹ̀ tó bá dé olùkọ́ wọ́n gbọ́dọ̀ ẹni tó ṣe wípé yọ ọ́ tẹ̀sí sílẹ̀ dáadáa. láti mọ àwọn ọmọ owó ló ti fẹ́ láti kẹ́kọ̀ọ́ gidi yàtọ̀ táwọn ọ̀rọ̀ tó sọ̀rọ̀ wá dé ọ̀pọ̀. ọbẹ̀ nínú àwọn ọmọ tí wá sílẹ̀ ọ̀pọ̀ lórí ìṣeré ẹ̀jẹ̀ ti tètè àkókò tó bá dá ìwé tí mo pẹ̀lú òkú ọ̀kan náà ìdìbò kan lọ rẹ̀ mú nítorí pé tó ní kábàtẹ́kù tó rọ̀ lọ òyò òkú lé eléyìí ló sì wọn lọ rẹ̀. olùkọ́gbọ́dọ̀ wá ṣe sílẹ̀ nínú ilé ẹ̀kọ́ láti máa wo àwọn ọmọ tó máa ń bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti lè bá àlẹ́ àwọn tuntun tó pè é fáwọn. òṣèlú tó burú. tí àwọn kan àwọn kan àwọn kan àwọn kan nínú àwọn akẹ́kọ̀ọ́ akọ wọn lẹ́kọ̀ọ́ tó di ìgbà pa àwọn yòókù lọ ń bẹnu dára ètò kọ́ wa sọ̀rọ̀ wá àdúrà ìṣe. ẹ̀rí yóò pè sáré kan تدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيء هي معاذ بن جبل معاذ بن جبل من في الصفاوية قال لا لا تبشرهم فيستسلم يكون بيتا من الجنة يجي أوامر هو هو مولده كنت بروك استلمت وقت قوة أفعال ناقص تبدأ تعمل في أوامر nítorí pé àwọn ilé yẹn àwọn ó ti ti mọ́ dasíwájú lọ́la nínú ẹ̀kọ́ tuntun lẹ́kọ̀ọ́ jìnlẹ̀ wọ́n lè tún ilẹ̀ àlùmọ́ọ́mà torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí ọba ti àtiwájú fáwọn tí ọ̀dà ẹni wọn ọmọ yóò lè fojú kan àwọn ọmọ tó ń kọ́lẹ́ láti mọ àwọn ọ̀rọ̀ ní ìpalẹ̀mọ́ àti tó kọ́ tó nínú àwọn ẹtí ti fi tẹ bá ti dàpọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nínú kíláàsì tí nǹkan kọ́ náà lọ́dún náà kọ́ wà láì bàjẹ́ ìlẹ́ náà bá kọ́kọ́ lọ. torí ọpọlọ rẹ ti àpáǹtì ti gbogbo lẹ́kùn rẹ. torí ẹsẹ̀ bá wá tó ìyàsọ́tọ̀ náà fún lẹ́kọ̀ọ́ tó ti di wọn lọ ẹtí gbàgbé náà mà. bákan náà ẹ̀kọ́ tó mẹ́mẹ́ títí ìka tí ó bá yẹ ní tó bá kọ́ ẹni tó bá tọ́ sí nǹkan ẹ̀ dáwà sí lọ. èèyàn bíi mẹ́wàá ni àbúrò àdúrà lọ́jọ́ kan láàrin wọn. wọ́n ní ti ẹ̀ lànà ìṣòro bá àti ìṣòro àti ìgbọ́ wọ́n tún wọ́n ti àmà ipò ní ẹni báyìí tó a ti sọ pé ní ká wọ́n máa tó rẹ̀ ó ti wá ti fún wọn pé àbúrò àdúrà wọn fàyọ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀. ó túmọ̀ sí pé ẹni tó bá tọ́ sí nǹkan ní káwọn àti lọ kò bá tọ́ sí ìgbẹ́ kárọ̀tì títí mi kárọ̀tì lọ nítorí pé títí tí ò tọ́ sí yàn lọ yàn àmì tó gbèjì àti àmì tuntun náà. Àlejò Mùhàmmad sọ̀rọ̀ wá ní òṣìlẹ̀ náà ní ìṣòwò wọ́n ní ìlà lóògì àti àmàlẹ́kù pẹ̀lú ọ̀gbìn sáà. Níjọ́ tí olùkọ́ kàn sẹ́ni lọ́wọ́ ti di ohun tí wọ́n ń gbé láàyè. أليس ما يفيد الأغنياء قالوا كيف تضاعفها يا رسول الله ولبعض يوجد من صوت ذلك فنسأل الله جل وعلا إذا أحمل الأمر إلى غير أهله فانتظر الساعة نقول توبة كما في فرنسي sọ́dọ̀ ẹni tí ọ̀sán sí sọ́dọ̀ ẹni tí òsì sọ́dọ̀ ẹni tí ọ̀sán sí sọ́dọ̀ ẹni tí ọ̀sán sí sọ́dọ̀ ẹni tí ọ̀sán sí adẹ́kẹ́ máa retí ìgbésẹ̀ àgbẹ̀yà tó fi dé tó fi dórí ọ̀rọ̀ pípé ẹni tó pọ̀ sí láti lọ. Amẹ́ríkì ọ̀tọ́ ti ní kọ̀kọ́ bá ti lọ. Lókùn ìgbà táwọn ìjọba ti wà bẹ́ẹ̀ ìlọsíwájú ọ̀gá. Àmọ́ lókùn ìgbà tí wà bá ti sí bẹ́ẹ̀ ẹ̀rọ tó ti tàbí ti bẹ̀rẹ̀ lọ. Nítorí pé ní ìka yóò tọ́ sí ọwọ́ fi lọ. Wàhálà bẹ̀rẹ̀. Pàápàá jùlọ níbi ìtọ́jú ẹlẹ́sìn níbi tẹ̀tẹ̀lẹ̀tẹ̀ wa bẹ̀rẹ̀ látòrí áàpù tóbi dórí kọ́kọ́rọ́ mọ́sálásí tóbi dórí áàpù wájú àwọn èèyàn tí ọ̀rọ̀ gbogbo ilé ìdàgbọ́dọ̀ lọ. wọ́n bẹ nínú àwọn èèyàn ẹni tó ti fi wá kọ́kọ́rọ́ mọ́sálásí lé lọ́wọ́ pẹ̀lú òjò náà kò ní pàtó pàdé níjọba. yóò fi kó òun tó mọ́sálásí rẹ̀ ó sì bẹ́ẹ̀ nínú àwọn èèyàn tó ti fi wá kọ́kọ́rọ́ ẹ̀ lé lọ́wọ́ mọ́tíláṣí bẹ̀rẹ̀ sí láàyè àìmọye ọjọ́ bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ torí ẹ ẹni tó ìjọba sọ sí ìpínlẹ̀ náà sí ẹni tó ìjọba sọ sí ìpínlẹ̀ náà sí. ìdí ni pé kó tó tẹ̀yàn lọ́wọ́ ó rọrùn láti máa kọ́ tọ́ba tẹ̀ lọ́wọ́ kò ní rọrùn láti gbà kú rẹ̀ torí ẹ̀. lórí tẹ́tí gbogbo ẹni tó bá fún ní nǹkan ọ̀pọ̀ sí. yìí ṣe gbogbo ẹni máa ń gbà lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́dà ló ti èyí lóṣù pa lórí ẹ̀. lórí ẹ̀rù dáadáa kẹ́ ẹ tó fi nǹkan lọ kọ́mọ́tò tó lẹ́yìn tẹ́tí ti lọ sára kò kí ọ̀dọ̀ sí. àbúrò àbúrò wọ́n pọ̀ náà ní kò sí ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ títí àbúrò àbúrò àti ọ̀rọ̀ títí bílà èyí tí wọ́n gbà látọ̀dọ̀ dání Abdullahi ibn Zayd ibn Abdi Rafi al-Ansari kò sí ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ títí àbí ilé àyè àkọ́kọ́ òun ni wípé nínú ìròyìn pípé àpò màdúró nǹkan kan wọ́n pè ní àtàlù ọ̀wọ́ náà yóò sí nínú ìròyìn pípé ìlà àtàgbà lọ́sí ọ̀rọ̀ àbúrò àìsíkè. ẹlẹ́kẹ̀ẹ́ ní ìbẹ̀rẹ̀ ìròyìn pípé àpò màdúró ẹni ìpínlẹ̀ ni wọ́n ti àwọn ọ̀pọ̀ àìsàn. yàtọ̀ sí ìròyìn pípé àbúrò àìsíkè ìdílé bẹ́ẹ̀ ẹ̀mẹ́rin ni wọ́n الله أكبر يعني هو عليه طب التقدير قولنا يقولون أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لن بتابت فقط الله أكبر الله أكبر عليه الله أكبر الله أكبر الله أكبر الله أكبر عرفت أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله وبعد لا أعرف أقول أشهد أن لا إله إلا الله ètò ìbí dẹ́jọ́ àpò àpò ẹ̀ṣẹ̀ tó ti ṣe káwọn ìyàgbọ́ ni. ilé ìrọ̀ ń pèlú pèlú láti dá òkè rẹ̀. inú àdéhùn ta nìkan ló wá àbó máa ti bọ̀wọ̀ àpò sínú àdéhùn ẹ̀rọ mi. nínú àdéhùn àti máa bọ̀wọ̀ àwọn ọ̀sán ẹ̀rọ lókè ìwé ti wá. الترفيع يوم الارتفاع بين الإمام الشافعي جاء الترفيع يوم الارتفاع تريد تبادلتني أو جسد مرتبط ما مذهب المالكية عن جنوب ẹgbẹ́ wọn pé wọ́n jọ kakọ́ra ló dàgbé. bẹ́ẹ̀ ni ibi tẹ́ fún lójútó mẹ́tàbù náà ní kíkọ́ kásínà àwọn oníyèjì. कैसों की तस्वीर है क्या हो जाता है क्या अल्लाह अकबर अल्लाह अकबर أشهد أن لا مثل أبي محمود زي الإمام الشافعي ماذا الإمام أبو حنيفة فطار فاكر الترجيع ترجمة ونقص منه الحديث لعبد الله بن حبيب وهو الأصل والخلاف yàtọ̀ tó léyìn أبو nípa ẹni ẹtí ètò ìdáná من ọkọ أبو tẹ̀síọ̀ àbúrò tó wà àwọn àdúgbò àti ẹbí tó ń lọ gba ìgbà. wọ́n ní wọ́n kọ́ lítà bẹ́ẹ̀ lítà lọ dúdú yìí lítà lọ dúdú yìí lè là torí pé wọ́n ti tẹ́kùn gba ìsìláàmù àti kò má gba ìsìláàmù tẹ́kùn gba ìsìláàmù àti kò má gba ìsìláàmù lítà bẹ́ẹ̀. ìjọba kan ṣe bá ọ̀dá ìlà nínú ọmọ ìṣàlù àná Muhammad rasulullah ṣẹ́mi náà lórí tó fìdí mùsùlùmí wọ́n ní torí tiẹ̀ ni. padà tẹ́lẹ̀ ní wọ́n á ní mọ́ni tó kù sí ọkà rẹ̀ rẹ̀ ọ̀sọ́rọ̀ mẹ́. lọ́dọ̀ ìmọ̀ máa tẹ̀ òun sọ ike nígbà tá a ti rí àdéhùn àbúrò àyẹ̀wò àbí àdéhùn àbúrò tó wa tó a lè gbé òun tó tòun wọn yàtọ̀ sí ara wọn nígbàdá lè sọ̀lá nínú ìgbókò nínú súnà وأن نؤذن لهذا تارة وبذاك أخرى. إذا قلت إن السنة تقتل الغيب مباشرة. يروي àbú màtúwà tọ́lá ti ti gbà ní kápò ní ti àbúwá ìdùnnàlẹ̀ pẹ̀lú òun tó yín lọ sọ́nà láti ìgbà kàtúnṣe ini, láti ẹ̀fẹ́ nínú ini, dàdáyà ó ini, nílò lọ́wọ́ oríṣiríṣiríṣi mẹ́rin ini, ìjọba ní sọ̀nà ini, tó dàdáyà oríṣiríṣi nígbà ini, tó tó oríṣiríṣi nígbà tó tó tó oríṣiríṣi wà lè bàbá lọ́wọ́ ní oṣù rò nígbà kan ẹ̀ẹ́dẹ̀rún wà nígbà kan wàá tó lè máa gbà nígbà kan wàá tó lè. gẹ́gẹ́ bí ìwà àwọn ètò tá àdúrà tá a máa dé dé wọn ọ̀nà kan wá lórí ìdílé mínísítà máa ń lè tún nà ní pé kan kò sì kan ńgbà míì kò tún sè mí ńgbà míì kò tún sè mí wàá tó. láìpẹ́ àwọn anábìlà sọ láì fún àwọn tó làwọn. ابن تيمية رحمه الله وهنا ابن مجموع الفتاوى so ọ̀nà ìpè ìdí ọmọ ahmed sọ lọ́dà rẹ̀. lẹ́yìn nínú ìgbésí ayé ìgbàgbé àìsàn àlàyé àti ìbéèrè wa ọ̀sẹ̀ rẹ̀ yìí ìjẹ́ nígbà tí wọ́n ní ìgbà tí tẹ̀lé mọ́dáwọ̀ àlàyé àti sàwùyà wọ́n á ti sàbí ìsàbí ìbáwò. olùkọ́ yìí sínú kíra ṣùgbọ́n tó wà nù sí àfihàn náà ò pé ẹ̀sìn lè yí bàtà ẹ̀sìn lè yí bàtà wọ́n lẹ́sẹ̀ olókùn ìdìnnà sílẹ̀ kò pè ọ́nú bàtà pẹ̀lú tẹ̀lé kò tó pè ọ́nú bàtà lẹ́yìn tẹ̀lé tẹ̀lé gbogbo ẹ̀rọ wà nínú súnà lẹ́yìn sọ̀rọ̀ wà wà níbi wà á rí i lọ́sẹ̀lẹ̀. lẹ́yìn ilé yẹn Allahu Akbar méjì tó wá nínú àdìgbàdì màgbówà wípé ni wọ́n wí bẹ́ẹ̀. الإمام مالك يجيبه إذا أنا مالكية وإذا الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أبي الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله تريد حديث أبو محمود لكن هذه الرواية àwọn ìwàyà kùnú fún wa fún àdéhùn àbí ti fún wí àwọn ọ̀pọ̀r lẹ́ẹ̀mẹ́rin bẹ̀rẹ̀. Yẹ́bí mi tẹ̀ ní ya ọ̀fun ọ̀gbọ́n ọ̀sán àlẹ́ ti sọ ìgbọ́n wádìí wádìí àwọn ìfọ̀ àwọn ìwàyà kan wa tó mú mẹ́rin wa. tẹ̀bá ti ti mẹ́rin bẹ́rẹ̀ àti ìfọ̀ wa. àmọ́ kó aṣọ tó tẹ̀bá ti ti mẹ́rin ìrún tó ti bàjẹ́ aṣọ bọ̀ ayọ̀ fún ọkọ̀ ìjọ. tẹ̀lé yìí jẹ́ oṣù wa nínú àdéhùn àbímàgbọ́ àti báwọn àkọ́kọ́ ha ni wọ́n ti ṣe ìyá pẹ́ẹ́nu nínú oṣù wa nínú rẹ̀. ṣùgbọ́n tó lọ wá pẹ̀lú súnà oní ẹ̀sìn tó bá fẹ́ pè ọ́ nígbà tó fẹ́ pè ọ́ báyìí tó bá fẹ́ pè ọ́ nígbà tó fẹ́ pè ọ́ báyìí gbogbo tí a bá eh. più ṣe Quando la ṣe è wàá máa sọ ọkàn rẹ jẹ́ bó ti máa sọ ìwà un wọ́n ti ẹnìkan nítorí àti ìfẹ́ẹ̀sì ọmọ ìwà má ṣe kankan nítorí káwọn olùkàtà un ṣe ọ èyí dájú nínú ọgbọ́n ló ti ń ṣe tó ti lẹ́sìn ìgbọ́n sọ mi ìyẹn tó rí ìyẹn kò náà ìfẹ́ náà tó lè fi ṣe ọ ní kókòrò gbogbo ṣe tó ń sọ ọ́. bí o ti ṣe níná tó lè ti bẹ́rù bọ̀ fún tọ́ka ṣe orí fún ọ kẹrin. torí ẹ ẹdí ká mójú tó àwọn ẹ̀mí wọn torí pé gbà yìí kíkọ́ fẹ́ ṣe lóòótọ́ ọjà ọwà ṣùgbọ́n gbà yìí ọ̀fẹ́ ń pé táwọn ọmọ ìwà àti máa ṣá àwọn àwọn ẹ̀rọ tó bá tó máa ṣá àwọn àwọn olùjẹ sáré yóò máa sọ̀rọ̀ àlejò àti àrìndájà nígbà ọ̀gbìn láńpẹ́ àlejò àrìndà ọ̀gbìn fún orí ládàá rẹ ọlọ́run ló fi ọ̀ èdè tó ní àwọn yẹn. ti pè lẹ́sìn ìyá ọ̀mà lẹ́sìn yìí ti kọ́tọ̀ èyí ti kẹ̀kẹ́ tí wọ́n ti fi kó ẹ̀ gbó ọ̀pọ̀ kan lọ́dọ̀ àwọn yẹn. ẹ̀sìn eléyìí báyìí máa ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀gbọ́n lè ṣe lọ́wọ́ rẹ̀. رجل أمر بلال أن يشفع الأذان شفعا ويوتر الإقامة إلا الإقامة يعني إلا قد قامت الصلاة متفق عليه ولم يذكر مسلم الاستثناء حديث الدرسون في الرجاء وتنجل الجاء الإعادة يقول فجاءت النبي محمد صلى الله عليه وسلم وأن أمر بلال وأقطع بلال لكن أقطع بلال لكن وبخلاف الفعل للمجهول للعلم للآمن وأعتبر كيف قال تدخل نبوات ما كان يفعل لا تلايا صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم الله تعالى أتسمع nínú ìmọ̀ ọ̀pọ̀lá ìhàdé wípé kúnyọ̀ fúlánù wọ̀nùbíyà rìlánù òmìnira wọ̀nùbíyà ṣọkùnmọ̀hó ṣọkùnmọ̀hó. Àpárátẹ àpárátẹ akọ̀fún wa akọ̀fún gbogbo ẹ̀ tó bá dá yà lẹ́bi wò ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó pa ọ́ látẹ̀lẹ́ta ni. النبي محمد صلى الله عليه وسلم أن تقف ما كان النبي محمد صلى الله عليه وسلم فهذا جاي وفي فاقا مني والثاني فيما قال لا تلاقي النبي على صلى الله عليه وسلم في يقال لا يقول لون النبي صلى الله عليه وسلم ونرى حديث ما نساته أمرنا نهينا أبيه نعم lọ́dọ̀ pa bíláà láṣẹ tọ́ba ẹ̀yìn ti ma bíláà ní ìsìn bíláà láti ìgbà yẹn ló ti gbafẹ́ láti jọ́ bí àkóbá tẹ́gbìn sẹ́yìn tí wọ́n ti láàyè wọ́n ti láàyè títẹ̀ rẹ̀ báyìí kò wá àtúnà ní mọ̀ ní mọ̀ áàbì tá a ní bíláà ló ti fún kò ti gbafẹ́. láti inú àkàrà fún mi wá èmi yóò tọ́ka sí pé níṣẹ́ ni ó pa bíláà láṣẹ lè dé sí níwà lọ́wọ́ nìyí. àbí kọ́lọ̀ rẹ̀ nàlẹ́ ìgbẹ́ kọ́lọ̀ pẹ̀lú o fẹ́ fúra bẹ̀rẹ̀ ẹ̀ sábà wá pé ẹ tó dà ṣe ìgbésà alágbára ọ̀nà àtúrà wọlé. wọlé báwo àyùtọ́ ga làyẹ ti ń pè àyùtọ́ ga làyẹ kọjá òfin ìrírí àti ìhàn wá ipò àyíká pè ní ọ̀gá títí káṣí ìmáàmù náà. tó wá kọ́ ọmọ kìlọ̀ kìlọ̀ bí ọ ṣe kò lè má lò bẹ́ẹ̀lẹ̀ ọ̀gbìn lọ. ìfọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ní àwọn èèyàn máa ń ju àwọn gbogbo abẹ́sẹ̀ lè má mú abẹ́sẹ̀ lè má mú lẹ́sẹ̀ lè lẹ́ wọ́n yìí má lè ẹ́dínlẹ̀ gbọ̀wá ní àlùmáàtìyà. nítorí àwọn àǹfààní nǹkan ayé mi. wọ́n yìí là kéèyàn pè ń ọlá ti mẹ́lẹ̀ ọ̀gá. لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يزلوا إلا أن يستهنوا عليه لاستهنوا كان الصلاة البيت فكاسرون هذه كاسرون تقوى لا تقوم في أوار ورسول لا تسلاك في البيت لا يتنوكي كما تنوكي وما كان صلاة البيت المسلمين في سلاك في سلاك المسلمين يوعد في فيه. sọmọ láti bẹ fún mi ọmọ láti bẹ ẹlòmíì ti dé àtìgbà àti kèrò ti di tó mọ́tíláṣí eléyìí wọ́n ti fàyè lẹ̀ fún gbogbo àwọn ṣẹ̀bá nígbà ẹni tó bá fẹ́ pè wọ́n ó lè pè wọ́n mọ̀tíbíṣọ̀ kọjá pé ó lóòrùn ìwọ́n sì lóòrùn wọ́n tún ẹ tún lẹ̀ fún ẹ tún lẹ̀ fún ọ ó túmọ̀ sí pọ̀ ọ̀kan láti ń bẹ fún kàkó ṣe gbogbo eléyìí ṣe òkè bá báyọ̀ sí wà sínú àtìsọ náà lórí àmọ́ láti bẹ fún ọ. استهزاء النبي صلى الله عليه وسلم يؤذنون اقوام الناس اعناقا يوم القيامه àwọn olùkọ́yọ́ àwọn ọlọ́run ló kún níjọ́ gbọ́dọ̀ àkùnyàmù ní kíkùrù kàkọ́lé kéèkéta. àlejò wa àdìsílẹ̀ ó ti ní kankan ní gbóòrò ẹni tí ń pè ẹ̀rọ àkókò ló tó. Umar radiyallahu anhu onílẹ̀wọlẹ̀ khilafatu laqultu mu'adhdhina tí ìbá ṣe jíjà òye tí wọ́n já òye olùkóró ní ìbàjẹ́. Ẹ̀yẹ́ ga ẹ̀yẹ́ ga àwọn eléyìí tó gbé agbókàwọn kan ní South South Africa. Táwọn afẹ́ yẹn tó fèrè yẹn dúdú náà máa yàn níbi láyà níbi ìjẹjẹ ìgbà. Ilé rẹ̀ ẹ̀lápọ̀lẹ́ ẹ̀lápọ̀lẹ́. Ṣé àbúrò àdúrà náà ṣe dúdú? Sáà ẹ̀kúrọ̀ ṣé ń pè wọ́n ní Mọ́sílò Kúbà ṣé dúdú lò? Ẹ̀bí òye wa. Ilé Islam ní tẹ̀sí ẹ̀yà kan yàtọ̀ fẹ́ yà kan. Àwọn oníná lọ́wọ́ ti fara pa. Ọ̀gá ń gbé tẹ̀sí mẹ́ta ọ̀kẹ́ ọ̀mọ́ àti sẹ̀rọ̀ báwọn eléyìí àwọn wọ gà ó ṣùgbọ́n ilé tó wà lóṣèlú ọlọ́run àti gbogbo àgbáńlá yìí ṣe gbogbo ẹgbẹ́ láti lóhùn púpọ̀ wọ́n padì láàyè láṣẹ ẹ̀yẹ sáré ẹ̀dá kí gbogbo àti ọba ti pè ń kọ́ mọ́ gbólóhùn méjì méjì. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar التكبير kọta kó tẹ̀síyà máa fi lẹ́ẹ̀mejì méjì kọta kó òní mẹ́rin níbi ti bẹ̀rẹ̀ torí ẹ̀ṣẹ̀fẹ̀ òní mẹ́rin gbogbo nọ́mbà tó fi kún fún méjì méjì tó kún fún méjì àlẹ́ ìfẹ́ fún mẹ́rin kọ́ òní náà lè fún kọta kó torí ẹ̀ máa ti ọ̀mẹ́rin mi nígbà tó fi ń tẹ̀lé ìdílé àgbà ọ̀pá láti ẹ̀rù sẹ́kì àgbà náà. tọ̀ wọ́n pa ibi gbogbo ogologo títí ọmọ wílẹ̀ méjì méjì ṣàfà ẹ̀yìn méjì méjì sábàbí rẹ̀ ní pé ẹ̀yìn máa gbé òun títì wọ́n dojú rẹ̀ pẹ́ni tí ò sì wà ní wọ́n dojú rẹ̀ pẹ́ni tí ò kó lè ẹni tí ò sì sí kó lè àti nkùgáàjà káàpù lápè fún pè lórí ni má gbọ́ níta àkọ́kọ́ ṣùgbọ́n yóò gbọ́ ní ẹ̀jẹ̀ ìtumọ̀ káàpù nípa ọ̀nà pé ìwọ̀n lẹ́ẹ̀mí méjì náà. tí ìbá tó bá jẹ́ pé ẹni tí èsì wá ni là ń fi pípé pè. ṣé tí gbogbo bá ti wá pé lọ́kàn ṣé àtúntò àbúkátà káfíńrọ̀ nítorí pé lẹ́yìn sábà fún mi náà àgbà nínú àwọn sábà bí tó tún wà fún òkúté oníṣẹ́ kàrí ọ̀sán ní sàá ẹ̀rì ìfìlà ọjọ́ àmì ńlá kan nínú àmì Islam. torí tẹ́ ẹ̀ bá pè ní ìlú kan tí ogun Islam tó máa kó bọ̀ wọ́n wá jà yìí. tẹ́ ẹ̀ bá pè ẹ̀lẹ́sọ̀ ti sájà yìí. ayé kò tó kò tó lè wò. ẹ̀lẹ́yìn àjẹkù kò sí mùsùlùmí lò torí ẹ̀ ló fi jẹ́ pé nígbà tí wọ́n táwọn aláìwọ̀nù tó àmì bọ̀ tí wọ́n wá bá àwọn kájẹ́pà lẹ́nu sọ̀rọ̀ bá àṣọ náà wọ́n ti fi eré já wọn fi Islam sílẹ̀ sára ti fi gùn lọ tó ti gùn lọ bá wọn wọ́n ní bọ́ọ̀nù gbọ́ tó wá sí wọn àjẹkù ìrọ̀ ni wọ́n pa pa wọn tí wọ́n bá ti lè fún àjẹkù ìtọ́lọ́ tàbí wa torí ẹ̀ máa gbọ́rọ̀ wá bọ̀ mọ́rin yà á sì lẹ́yìn kan náà àbí kan lẹ ọ ẹ̀sẹ̀ kan gbọ́rọ̀ wá fún yà orí pẹ́pẹ́pẹ́pẹ́ ní lọ́gbẹ́jà mọ̀ sọ ó ní àwọn ah, ọ̀sọ̀ bẹ́ẹ̀ yọ gbà yọ gbà ó ní láti wájú nítorí bẹ́ẹ̀ ó ti mọ̀ nígbà nìkan kò sí tọ́wọ́ ti ọdún àtẹ̀wẹ̀ sáfù tí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ara tẹ̀lé gbogbo sọ̀rọ̀ púpọ̀ bá wù ọ̀rọ̀ àìsí ọ̀ torí ẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ìdáwọ̀ ilẹ̀ ní ara rẹ̀. إن جاءكم فاسق بنبأ فتبينوا nígbà tí kò kí wá di ọ̀rọ̀ ara yẹn ẹ̀rọ ìwádìí. wọ́n mú pé báyìí nítorí pé káyọ̀ lọ fẹ́rẹ̀ wáyé lẹ́nu tó tọ́jú ó purọ́ ó pé kí ọ̀sẹ̀lẹ̀sẹ̀lẹ̀ náà ní kò kí wọ̀lá àti ẹni tí èsì kò kí náà ní pààrọ̀. lórí ẹ̀ o ní láti ṣèwádìí. màtẹ́gbẹ́jọ́ wá bá lẹ́nu tó máa tó lọ àná ti ṣèwádìí àyà sọ̀tà rẹ̀ ti bẹ́ẹ̀ ní ṣèwádìí torí ẹ̀ lẹ́sẹ̀kí sẹ́ni tó bá ń sọ̀tọ̀ tẹ̀lé fún ọ ọgbọ́n ọmọ fi hẹ́ bẹ́ẹ̀ pé yẹn burú tó báyìí ọmọ ènìyàn ó sì gbá ju bàbá yìí nígbà tó bá wá ní ó tó mọ̀ sí ìwúntọ́ tó ń sọ fún àdúrà ní àwọn bá ti rí ọmọ mi tó ń dáadáa lọ nǹkan ọkọ̀ ẹ̀kọ́ mi ti dé ní kàǹkàn tó ti jà ní ọ̀rọ̀ mi.

àbúgbà tí bàbá ti sọ ara rí nílẹ̀ wọ́n túmọ̀ sí pé o ti fẹ́ oríkì lórí o ti gbọ́rọ̀ ẹnu rẹ̀. tó bẹ́ẹ̀ là ní sọ̀rọ̀ bá àìsàn náà sọ bá ọ̀tá yìí ẹ ẹ gbọ́dọ̀ sí gbogbo ọba wọn ẹ fẹ́ sí kẹ́ máa bọ́. tó bá dá pàpà sọ̀rọ̀ á pè ń àdẹ́kùn kọ̀ọ̀rọ̀. àwa wí sẹ́ ẹ̀ máa rẹ̀ ti pọ̀ lóòrù ní mọ́tíláṣí nípa ẹ̀ máa pè ń máa. ṣe ọ̀pọ̀ mọ́tíláṣí àwọn ọ̀daràn yẹn ìbọn ẹ̀fọ́ fún ìbẹ́ ní pé pété àní àmì kanu nínú àmì tí ń ṣàfihàn pé ìsìláàmù ti pèsè ní o sì wà. ìbéèrè wo jẹ́ pé ọjọ́ ọ̀la mú àwọn oṣù ẹ̀rọ ra mà systematically báwo lè ti rọra rọra kẹsìmẹ́ kẹsìmẹ́ wọ́mọ̀wọ́ ni wọ́mọ̀wọ́ ni títí tẹ́ ti pa wọn. àbí òye ìdílé pé kí pé wọ́n lọ kí ló ń wí wọ́n àti ìgbà tó ti pé tí àwọn owó tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ti pé àti táì díẹ̀ díẹ̀ díẹ̀ bàbá ẹni fọ́nrán yìí bàbá sọ́ọ́dún tó pọ̀ sí ọ̀rọ̀ yìí bàbá bàbá áá bí ẹ̀rọ ọmọ kékeré ìgbà ẹ̀ fún ẹ ti dájú bàbá bàbá lẹ́wù òkèèrè bàbá lọ tó tó wọ́n bá rán lẹ́wù lórí lọ́wọ́ àti lọ́la ọ̀dà àpò gbogbo wàá mọ̀ wọ́n rán lọ. ẹ̀gbẹ́ díẹ̀ díẹ̀ bàbá ń sinmi lọ ẹ̀yin olùdókòwò ẹ̀ máa pè tó bẹ́ẹ̀ kíkọ́ ó ń bẹ́ẹ̀ nù àwọn ọ̀rọ̀ ó ti gbọ́ lóko wọ́n pè inú orí rẹ̀ wú amúfúláṣí ó sì ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn fẹ́ẹ́ ṣe pé ń ọ̀rẹ́ kí ní àrájà rẹ̀ torí tí òun kúpè bá rí báyìí ọ̀dà tó pè náà bí ẹ̀ ló fi jẹ́ pẹ́rẹ́ òfin gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ẹ̀ka mo ti nínú àmọ̀ràn ìbáàtì ṣé ń tàwọn ẹ̀rú gbókòrò láti ṣe kí ni láti wà láti tí ọ̀gá dé kí náà lẹ́nu ń sẹ̀lẹ́kì yẹn kí lágbájá ni kókó yẹn kàmẹ́lì ni kókó yẹn. yàtọ̀ sí èyí ló ń rí ilẹ̀ yorùbá mi fà bàbá kan sí ní ìsìn yẹn sẹ́ni kọ́ máa yọ ọwọ́ bọ́ọ̀lù ìgbéko lọ àti ìbìlà dáa rẹ ní gbẹ́mẹ́ tòlọ́wọ́ àti wọ́n ti bọ́ ọmọ ọdún kọ̀ máa tó yìí tó lé lé wọn ẹ̀dá kan rò nígbà tí ìrẹsì bá lẹ̀ ṣé àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà rò láàrú àwọn òṣèlú àtàkùnkọ̀ kan gbáyé tẹ́lẹ̀ tí a bá fi wọ́n sílẹ̀ lọ́síwájú bẹ́ẹ̀sì náà ọ̀nà ìtumọ̀ ìgbẹ́yìn bàbá pàṣẹ ẹ̀rí sọ̀rọ̀ ẹ̀rí bàbá rẹ̀ àdúgbò ẹ̀rú bá gbọ́ àwọn àmọ́ ìṣọ ọmọ ọmọ ìbọn wá dúró wọn níbi láàyè máa pè ń lẹ́ẹ̀mejì ويؤجر الإقامة هو عليه إقامة قضاوية أخرى تريد الاثنين الإقامة أصلا واللي كان يجيب واحد وبكاتا قوي لو سوري أبوكان إلا الإقامة أي يعتبر إقامة فاهم كم يقول كما يصير أنا أقتدي في ذلك wọ́n kọ́ ọmọ wí ìrọ̀kùtù náà lè dìbò àmọ́ ìkọ́ gbólóhùn ìkọ́ dépò tí wọ́n ti lọ́mú wa olú àdúgbò náà ni ẹ̀yà àti gbólóhùn ìkọ́ ọ̀rọ̀. tí wọ́n ti gbólóhùn ìkọ́ ọ̀rọ̀ náà abẹ́ tuntun túmọ̀ rẹ̀ ayé ọ̀dẹ̀ kọ́ ọ̀nà ti sọ̀rọ̀ àdìgbò ọmọ wa gbọ́ ọmọ wa أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا نعم في قامة ولا نعم ما أشتري ní ìran ti ọ̀nà tó bá ń sọ ọ̀nà sọ láti kàn tá a bá wo àwọn àdéhùn tó wà láì tó ti ṣe pamọ́. gbogbo àdéhùn tó wà kò sáàdì tó sọ pé ọ̀sán fẹ́ kọ́ ọ̀sán láti ẹ̀yọ̀ kan kó ṣe. nítorí pé tí màá ní kí á sì mú ẹ̀wù báyìí ẹ̀sìn parí àdéhùn wọn sọ pé wọn lẹ́nu yẹn kò mùsùlùmí wọn lẹ́nu tẹ̀sítẹ̀ náà mùsùlùmí ọ̀sọ́ ike ńlẹ̀ nìkọ́ òun ọ̀sọ́ pé ńlẹ̀ nìkọ́ nítorí òun kàn wá ní pé wọ́n yóò ṣe wọn ní ọ̀nà yóò sì wí ọ̀nà lẹ́kọ̀ọ́ kan òsì máa ń fi àlò àwọn ni wọn kó pé òun lẹ́nu ìwé ìdìbò ọ̀nà kan torí ọ̀pọ̀lọpọ̀ ló ti láti náà sọ ẹ̀yọ̀ kan àti tìmí ìwáyà ni wà lóòrùn bẹ́ẹ̀ wọ́n máa ṣe máa dínà yìí tó tó tó ọmọ sọ̀rọ̀ alẹ́ mi tẹ́lẹ̀ ìgbà yìí wa á rí pé pé ìkọ́mọ̀ ẹ̀ ọ̀kan láàrú èyí tí wọ́n ní ìkọ́mọ̀ ẹ̀ Allahu akbar Allahu akbar lẹ́yìn náà lọ sọ ẹni lórí sọ nípa ayé ẹ̀kọ́ sọ pé Allahu akbar Allahu akbar lẹ́yìn náà lọ ẹni lórí tó lọ́wọ́ ní lè wọ̀ fún ajẹ́pẹ́ lọ́dẹ̀ fún ara pẹ́lẹ́pẹ́lẹ́ ti sọ̀rọ̀ pẹ́lẹ́pẹ́lẹ́ ti sọ̀rọ̀ tó burú ẹgbẹ́ tẹ̀lé ẹ̀yí tó wà ẹ̀wọ̀ àdéhùn àbúrò àgbẹ̀gbẹ̀ yìí nílẹ̀ ọtí sálà yìí ń إذ قد قامت الصلاة قد قامت الصلاة العصر كوكو كتابي كتابان apákan náà máa ń gbé àníjọ́ pàdé ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n náà wà pọ̀ yẹn gbólóhùn kan náà ti ní ọ̀dà nígbà tó ti pẹ́ ọ̀kan náà sọ bí ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n àwọn ọ̀gbọ́n àwọn náà sọ fún gbogbo. padà pààrọ̀ mẹ́tẹ́ sọ́dẹ̀ tó padà pààrọ̀ mẹ́tẹ́ sọ́dẹ̀. ohun kẹrin àbí ìlú òkè tọ́lá tó pẹ́. pejabat kerja punya sama cara kerja ibu kita lain mabuk si pertama sekolah dan dikirim lagi boleh kelas boleh lain juga pertama sekolah pertama saya baru perlima tahunnya kita masalah ini soleh jadi sama baik itu ini oh baru si pertama sekolah dan dikirim jadi amal baik untuk itu awak maksud amal في العظيم إنما صورته wọn ò mọ̀ pé kùmà máa fi àlá wọn máa sọ ní ìwòrí kalẹ̀ bá wọn máa ṣe wọn máa ṣe kí lóde tó ọmọ tó bẹ́ẹ̀ ní ìdíje. ìlú adájọ́ ilé ìlọ wa rí olùkọ́ mẹ́rin pé kí wọ́n ti tẹ́tà kó sáàjì ẹ̀sìn wọn máa dúpọ̀ àti fún bàbá wa nù àwọn bàbá yìí ò tẹ́lẹ̀ wọ́n tó tó wọ́n tó tà kí lóde tẹ̀ ń pa bá àwọn ẹ̀rọ tó sara rẹ̀ jù lọ́dọ̀ oṣù jẹ́mẹ́ ọ. àlùbọ́ọ̀mù tẹ̀sẹ̀ wàhálà owó ọ àwọn tó gba ìgbà wà fún akúrẹ́ ìlú tí wọ́n ti lè ọ̀kan tó bá ti lè wo ló ti rà lórí mẹ́fà mẹ́jọ àǹfààní tó wù jáde lè pọ̀ nítorí pé àlàyé tí òfin yìí mẹ́rin àti tó bí òfin mẹ́rin tí òfin yìí mẹ́rin pé ìyẹn ló ti di pé ìmọ̀ ẹ̀rọ àkójọpọ̀ yóò lè fi yìí yàtọ̀ sọ́jọ́ pé àtìsí ọ̀kan lásọ̀rọ̀ ọ̀kan tà wọ́n ti sọ fún ọdún lọ́wọ́ àtìsí ọ̀kan àtúntò sàlàyé rẹ̀ ọmọ àwọn ọ̀kan sàlàyé rẹ̀ tó o túmọ̀ sí pé ọgbọ́n náà wọ àbàtìrà àkọ́kọ́. àtìsí ọ̀kan yìí náà ni ìmáàmù ibùdó hajar wọ́n tún ní àlékún wá nínú ìwáyà àtìsá ni àlìmáàmù nàfẹ́ kí làwọn wí wọ́n ní amara tẹ̀wọ̀n kí ara ti sọ pé wọ́n pa ìlànà láṣẹ ibi wọn sọ ta lọ́kọ̀ aláṣẹ oníkàáyé ẹ̀lẹ́dì Muhammad ọlọ́wà àríwá rẹ̀ sọ̀rọ̀ tọ́lá lómi ọ̀rọ̀ yìí yé àbíkọ́ fojú abẹ́ ń kò apá ìlànà láṣẹ tààyè ayé àmẹ́bí ni àmẹ́bí ni ọ̀sẹ̀ fún ìgbàgbọ́ tó ẹ wá sọ fún ìwà ayà tani kàndàdà amọ̀ nàbí sọ̀rọ̀ àti sẹ́lẹ̀ ti rà àlẹ́ bákan náà. حديث من دعاء لكن هو بابات حيثة رضي الله عنه قال رأيت بلالا يؤذن وأتتبع فاه ها هنا وها هنا وإصبعاه في أذنيه رواه أحمد والترمذي وصححه والله يا رب àti pé ọlọ́run wa kó wá yọ ọ́ sí wọn ìyá ni iṣẹ́ tí wọ́n ti fún wa ti pọ̀ kọjá ti sọ. àbójú àyíká ó lu orí títí láàrú sí òun lọ. ṣé bàbá àwọn ọ̀gbọ́n wọn ẹ̀wọ́n ní pé wàndàwù wàndàwù kú mùsùlùmí tuntun tó bá wù ní ọ̀mà ṣe. wọ́n mọ̀ sí ẹ́sìpírẹ̀tìn àṣẹ ni wọ́n tẹ̀. ó lu orí títí láàrú sí ọ̀sẹ̀ àwọn mùsùlùmí náà ọmọ pé nígbà tí a bá ti gbọ́ báwọn àpèrò àkọ́kọ́ ti ṣe ìgbẹ̀yìn tí ẹ̀ náà yàtọ̀ nàìjíríà tó bá dé kóńgò ti bẹ́ẹ̀ náà wọ́n tó bá dé ti bẹ́ẹ̀ náà wọ́n tó bá dé ti bẹ́ẹ̀ náà wọ́n tó bá dé mẹ́kà ti bẹ́ẹ̀ náà wọ́n lẹ́kọ̀ọ́ pé وأتتبع بعد وأنت كبير وأنت كبير لا وأنت لا nítorí sẹ́yìn òní náà ló ń sẹ́yìn ṣe ọ̀nà báyìí ó ti padà báyìí ó ti lọ báyìí ó ti padà báyìí bá eléyìí túmọ̀ sí pé nǹkan tẹ láti kó àwàtà pọ̀ nífẹ̀ẹ́. níbo wá ní bíláàdì. ní sísè bẹ́ẹ̀ ìwà àyàfó kan sọ fún wa kò náà níbi ayé àyàfẹ́yìn ayé àrùkọ́rẹ́ ayé àrùkọ́rẹ́ wàá sí orí lọ sí apọ̀ ọ̀sán ọ̀sán dàpọ̀ tó ti ń gbé حي على الفلاح فاجئوا إلى تقول وحيد فرس تسم لبو حي على الفلاح فاجئوا إلى تقول وحيد فرس تسم لبو نجم تبين هاهنا وهاهنا كلمة حي على الصلاة حي على الفلاح أول ما بلال الشباب أخذ الاثنين أنا بالصلاة يقولون بأنهم تايسين لا تعلم يروي لا تعلم ṣùgbọ́n o kò ní kọ ẹ̀yìn dáàbò la ẹsẹ̀ rẹ̀ yọ kọ dáàbò la nínú ọ̀rọ̀ yìí. ojú rẹ̀ ní ọ̀nà yìí ọ̀rùn ní ọ̀nà yìí tọ́ yóò sì máa rí sí oṣù gbà. ilé ìjẹ bí ìlà ìṣẹ̀. wọ́n lè gbà nígbó wà ní orí pé àsìkò tó ń pè ń báyìí tọkọ síwájú èyí tó súnmọ́ ní pé àwọn ẹni tó wà lágbọ́n ibi tó ọkọ̀ títì wọn mọ̀ pọ̀ dáadáa. yàtọ̀ sí àwọn ẹni tó wà lọ́sùn àtàwọn ẹ̀tọ́ wà lóṣù ìwé ìlú ti jẹ́ pé bàdìkà ìjọba kọjú sí agbọ̀n òòrùn àtìgbà tó bá kọjú sápò àwọn ẹni tó wà láwọn agbọ̀n méjèèjì náà àwọn ẹni tó wà ń bẹ̀ wọ́n láǹfààní àti gbọ̀dà rẹ̀ ilé ìjàpá tó wà bẹ̀. tọ́ ǹjẹ́ sábà jẹ́ pé bẹ́ẹ̀ ni tọ́wá tán sáfù ti ṣe bẹ́ẹ̀ sílẹ̀ nígbà tá a ti ní microphone tani loudspeaker àwọn èmi ò kò méjì sẹ́yìn àbẹ́ mi sọ́mọ́ wọ́n jọ ní àyà àwòsọ́rẹ́ sínú microphone wọn wọ́n ti mú sí. wọ́n gbọ́ pẹ̀lú àyà àwòsọ́rẹ́ sọ́dọ̀ wọ́n á tún ti sọ́tọ̀ wọ́n á ti sọ́tì nítorí pé títí lẹ́yìn ọjọ́ wàá ti gbà ládẹ́. yàtọ̀ sí nìyẹn àyè àròsọlẹ títí ojúkọ wájú kódà kó tó kó lo microphone kódà bí kó tó kó àyè àròsọlẹ ọwọ́ tó rẹ̀ ó fi lọ tí ó bọ̀ ọ yàtọ̀ sí àyè àròsọlẹ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ orí ọrùn rẹ̀ wà máa ń yíyan ọwọ́ tó rẹ̀ ó fi máa ṣe pé ẹ̀yà ara ọ̀ ẹ̀yẹ

nígbà tó ti ṣe pé ìkéyìíké ìlú wọn impact information nínú òfin ṣẹlẹ̀ à ẹni tó ṣe kókó báyìí wájú náà mọ̀ ọ̀gbà rẹ̀ ẹni tó ṣe pé òun tó bá dórí ayé àrùn sọ̀rẹ́ à lóyè sọ ayé àrùn sọ̀rẹ́ à lóyè sọ ẹni tó lọ wọ́n ní tó fà á ní pé ẹni tó ṣe kókó báyìí ẹni tó bá sọ̀rọ̀ tó àwọn àjẹ́ òun méjì kọ́ máa wo bí kọ́ ọ̀rọ̀ yìí lọ́wọ́ àti orí kúrò ní bá a ṣùgbọ́n ẹni tí ń pè ó àwọn ẹni tí ń pè wọn ò sí wà wọn jẹ ní nàìjíríà wọn kú gàdá kó yí tọ́tù kó tó tó sílẹ̀ fẹ́ẹ́ tó máa ní a ah, òkè wọn lè wà lágbọ̀n yìí náà nà ìlú tí ò sí lágbọ̀n lọ́dún tí wọ́n ti ń lọ fẹ́ẹ́ nígbà tí ìlú bá tóbi táwọn èèyàn ti pọ̀ tó ti jẹ́ pẹ́ẹ́nu lásán lẹ́sẹ̀ ti pèrò kò burú kẹ́lí kan máa pèrò lásán wá ní kẹ́lí kan ti máa pèrò lásán rẹ̀ lẹ́ẹ̀kan náà. ilé ìlú ti gbé ní ìgbà tó dáyé pípà pípà kan ló rí pípà kan ló rí pípà kan ló ọ̀kan tó ló rí pé kí wọ́n tó tún pèrò kan lọ́wọ́ tó kọ̀ lọ́wọ́ sí. ilé ìlú ti gbé ọ̀rẹ́ tọ́wọ́tọ́ tí wọ́n lọ́wọ́ ní àyàwòsọ́lá àyàwòsọ́lá sọ́kàmá ní àyàwòsọ́lá ní ọmọ kọ́kọ́kọ́ máa ní oríkù sí tẹ̀tẹ̀rẹ̀ láti. ẹ̀ka ló lọ ọmọ kó lọ ẹ̀kọ́ òun dé bàbá tó tọ̀ ọ́ àyàwòsọ́lá. ẹlòmíràn ti di láti ọ̀sán títí tí òbí tó ń dì mọ́ àyàwòsọ́lá. bẹ́ẹ̀ làwọn olùmọ̀ á ti ẹ̀kọ́ oṣù méjì ayé àlùfẹ́rẹ́ lọ́tọ̀ ayé àlùfẹ́rẹ́ lọ́tọ̀ náà. torí ẹ̀ ọwọ́ ni wọ́n ti fẹ́ ààbò bí ọ̀rẹ́ náà yìí nígbà tó fi ọmọ ọ̀ka rẹ̀ méjèèjì sí méjì rẹ̀ àwọn olùmọ̀ sọ pé nígbà náà ló kọ́kọ́ sí méjì nítorí fọ̀fọ̀ tilẹ̀ ti pé àlejò kan ló fọ̀fọ̀ wọ́n ti. ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ nítorí pé ṣe bẹ́ẹ̀ máa jẹ́ kó rìn kó rìn jìnnà náà fún. ẹ̀wọ́n àti òṣìṣẹ́ burú àrẹ́gbẹ̀ẹ́ sọ púpọ̀ yọ wọ́n. tó níbi tó nà tẹ́lẹ̀ sàfàlẹ̀ yẹ́kẹ̀ sáyẹn ti fọwọ́ ti wọ́n kó burú. ìrẹ́ tó náà bá ń tòrò tó bá fọwọ́ tó sí ẹ̀dẹ́ ìjọba nígbà àwọn olùpẹ̀ onímọ̀ ṣe níbi àwọn ilé lágbára wọn wá fọ́ sí bí wọ́n yọ̀rọ̀ fọwọ́ ju etí wò àyà ọ̀sọ́rẹ́ lọ́mọ àfọwọ́ gba ìsìlá ọkọ̀ fọwọ́ dé mú ìkọ́ni tó bá ti bẹ́ẹ̀ ní ìdókòwò ìrìn òun ló gáà ẹlẹ́yìn ìjọba ti ṣe jẹ́ ńlẹ̀ rẹ̀ torí ẹ̀ رحمه الله آه، إمام أحمد أتى الترمذي أو الإمام ابن ابن ماجه أراني وجعل إصبعيه في أذنيه وفي في ولأبي داوود نظر أبو داوود لوى عنقه إياره لما بلغ حي على الصلاة نظر في حي على الصلاة يمينا وشمالا صفعة فمن يمينا المفروض حي على الصلاة وشمالا المفروض حي على الفلاح ولم يستدر وتقيم فقيم ترك الله لما تقول يوم بصوت يوم بصوت يا مكة kọ̀yìn dáńtì la iná fàrà ń sọ pé bílù bá tó ti dé mẹ́tíláṣí tó ti dáàbì máa bá ti ti àwọn èèyàn tí àwọn èèyàn tó wà lẹ́yìn òun gbọ́ gbogbo fẹ́rẹ̀ kan máa pè lẹ́yìn. wọ́n á pè òun sàhìn ayé wọn láti fi ní ìpìlẹ̀ rẹ̀ wà nínú sàhìn méjèèjì wọn ràn wá lọ́wọ́ láti máa ti dá àwọn gbọ́ ká máa ti ṣe wá o wọn ràn wọ́n sí láwùjọ àyè fún wa kọ́ láti lọ́ọ́ lálẹ́ jù wọn. سبحانك اللهم وبحمدك Sábẹ́ ti alábàáyé ẹ̀yìn, ṣe ká ti sọ wúlọ̀ sí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ aliweze kuona ile baba bwana ni kwa habari za Mungu wa hadi na huwa mtu wa kama hivi kuta kwa kadile ile kitu kama kilo kwa ndio kuno ni ndio ni jambo la kitani ya mwe hao kwa kesi ile la kutaka tangu sana na kutaka alhamdulillah Sikhe la pekee. Pada Allah wa mejia. Eh, wa barakatuh al-jawab àkọ́kọ́ ìwáyà ìpè òdì tàbí ìná mọ́ ọ̀lá ọ̀gá mẹ́rin wá ó bẹ̀rẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ìwáyà mìíràn tó wá nínú àdéhùn ìdílé wọ́n jọ lọ́ ọ̀gá mẹ́rin rẹ̀ ṣùgbọ́n ká gbìyànjú láti rí pé wà lọ́wọ́ fẹ́ ṣe wọn ìwáyà tí wọ́n bá fẹ́ mú kò ṣe ń bẹ lápọ̀ rẹ̀. wọ́n tó burú nínú òfin ọ̀já díẹ̀ ní òfin díẹ̀ kún bẹ́ẹ̀ o òfin díẹ̀ kún bẹ́ẹ̀ o ọmọ wa jẹ́ ìpè wọn àkúwáyé ibùdó zẹ́yìn àbí ti àbúmàdúrà àbí ti bìlá tiẹ̀ torí pé wọ́n lè pé tó pé ẹnìkan òwúrò rẹ̀ tòkè

láti ibi tó dé ọ̀ tó nǹkan bá parí ọ̀. nítorí pé òfin pè wọ́n bẹ nínú ìjọ èyí tó ṣe ní pé èèyàn méjì lè jọ sí nígbà tí àárẹ̀ bá mú ẹnìkà ibi ọ̀sẹ̀ bí ọlọ́ọ̀kan rárá àti ìbẹ̀rù ní ìlẹ́gbẹ̀ẹ́ kìí sì hàn láti nígbà tó lè kí òun ẹ̀ka ẹ̀kọ́ ọ̀rọ̀ ìkéde lélẹ́yìí. nígbà tí wọn bá ti lè ṣe ẹlòmíràn lọ sí. tọ àmọ́ ohun ìrìn ọ̀há débi pé kọ̀ jáde má rárá ń ara bí ìjà kọ́kọ́ má àánà sọ̀rọ̀ ló já. ọwọ́ ti bẹ̀rẹ̀ tá a ti gbọ́ dáadáa o ọwọ́ ìta bá gbọ́ nù ìwé tẹ́tẹ́ kù náà kọ́lá ọ̀gbọ́n.

ó ti tó ìmọ̀ràn rẹ̀ ló fẹ́ ó ti tó láti pàṣẹ mẹ́sẹ̀gì tágbà ọ̀tún. àyà rẹ̀ fẹ́rẹ́ ó ti tó láti pàṣẹ mẹ́sẹ̀gì tágbà òní ti pé àyà rẹ̀. torí bí àwọn ti ń yí àyà ẹ̀sẹ̀ ó yìí o torí pé wàá lóògì balance ìjọba ti ń yí àyà torí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹnu gan-an ni mò ń tẹ̀lé ẹnu rẹ̀ nínú láyà mi wọn ló yí ọrùn rẹ fún ìwà tó fẹ́ máa yá rẹ. Ǹjẹ́ ìwà pé àwọn ìdáná ń jẹ́ ẹ máa ń pè ní ẹgbẹ́ àwọn àwọn oníṣẹ́ tó máa ń pè. Ọba kọ́ka tó rà kọ́ ìgbà ní wọ́n máa dá. Àgbẹ̀ náà máa dá ẹ̀yà ẹ̀yà ara ń lo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ òjijẹ́ sí ẹ̀rí wà fún oṣù àwọn. ìwọ́n gbọ́dọ̀ ti fi ọ̀rọ̀ pípé lẹ́tọ̀ọ́ fún wa. kí láyà báyà ni ọmọ náà ti sọ̀rọ̀ sí ẹlẹ́tọ̀. àti sọ pé ẹ̀rọ kúrò ẹ̀rọ sọ̀rọ̀ ẹ̀fẹ̀tẹ̀ àti àlẹ́ ọkùnrin ní ìdáná

lọ́rùn parí lọ́jọ́ lóbi lo jẹ́ ẹ̀rọ múra rí ara ẹ̀rọ kàlọ́lá kárí àlọ́lá omi láti kàlàyé lórí jà ọ̀tọ̀ non púpọ̀ èyí tó ẹ bá ti ṣe wọn ẹni tó fẹ́ kí wọn lọ ẹni tó ní ọ̀nà kúrò ẹ bá tún rárá ìgbẹ́ ọ̀dọ̀ ni wá ẹni tó fẹ́ jẹ ìgbẹ́ ẹ̀ṣẹ̀ jíjà náà. Thank you.

mo ọmọ àgbà ń pè ní

nítorí kálá tí olùgbà tó bá. wọ́n wọ ọ́sùlà ń bá tí àgbẹ̀ lọ́rùn ìgbà ọ̀hún adé lọ́ba ti ní kù aṣíwájú ti ní màá lógún. Ètò kàkà tẹ̀lé wọn lọ kọ́ ọ Ẹ dákun pẹ́yì táwọn èèyàn máa fi wọn lọ́ra yìí pẹ̀lú wọ́n sọ̀rọ̀ àtẹ̀gbà àti ìdílọ́kùnrin lọ́sọ̀rọ̀ láti ìgbà yẹn ẹjọ́ màá fi wọn kọ́ ọ. sábùkù ń lẹ̀ ọ̀la àpáyé. Ṣùgbọ́n ní nílùú nílùú ẹnìkan wà onídàárí ọ̀rẹ́. Tó nígbà tó jẹ́ pé òun nìkan lọ́ jù gbà ẹni wọ́n tún dé lọ́ máa jù lọ ẹni tí wọ́n jù lọ yẹn tó máa tẹ́ta ọ̀sẹ̀ kan wà pa àwọn tuntun tó burú lẹ̀. Lẹ́yìn náà, a kò máa wá ṣẹ̀ṣì gbé nípa àwọn àpò. Sọ̀rọ̀ pé ẹ̀ wọ́n gbọ́dọ̀ tẹ̀sí nítorí wọ́n wá nǹkan yẹn gan kò bá ìjẹ́ pé ẹni tó máa ń bẹ̀ kọ́mpútẹ̀ kò tọ́ sí i má má jù èmi tó bá jù tó bá bó ti ọlọ́ọ̀ náà dọ̀gà ọ̀nà tó bá tó kẹ̀ tó kù rẹ̀ déédéé lu ni wọ́n kọ̀ ọ́ síbẹ̀ ọlọ́wọ́ òkè. Ẹ̀rọ tó bá ti já, ibi tí lè má lọ wà lájà ẹgbẹ́ yà wà sí ẹ̀ lọ́tọ́ bá gba ju ìgbà wọn bá wà gba ju ọrùn ọwọ́ kan lọ àtẹ́lẹwọ́ kan. tó ìran rẹ̀ báyìí. àmọ́ tí o bá ti gba ju àtẹ́lẹwọ́ kan lọ wọn làwọn kó ìlà mọ̀kúrò. yọ̀wá sẹ́kùn ní mọ̀kúrò yẹn lókun ìgbà tó bá ti kékeré ti gbéraga ló ní ìmáà sílẹ̀ lókun ìgbà tí gbéraga ọ̀gá sí ló kàn ìmáà nípa títílẹ̀ títílẹ̀. ṣùgbọ́n tí ìgbéraga bá ti lè ráyè lọ́pọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bàjẹ́. bẹ́ẹ̀ náà ni mahmood mahmood tó wà lẹ́yìn náà ayé rẹ̀ lè jáde sí ìmáàmù. òun ni wọ́n ti tó ọ̀run lókè òsì náà máa wà àtàlẹ̀ ìṣòro. àmọ́ ló kún ìgbà tí ọba ti ìgbéraga lọ́pọ̀ rẹ̀ jẹ́ òun wà ní dọ́gba ti jẹ́ torí àwọn ìjẹun ti mọ́ kíláàsì tí o fi ọjọ́ gbà àti máa àti màmú báyìí lọ́wọ́ ọjọ́ gbà. Ṣé Kò sí wàhálà tó bá jẹ́ pé ibi tó ń fà, ibi tó tọ́ bá fà tó ilé ìtọ́ka yẹn kò dúró àbí èyí wa ilé ìtọ́ka yẹn kò dúró àmọ́ tó bá débi tí ọ̀tọ́ka fà yẹn máa ń fà kò dúró ọ̀pọ̀ ọ̀pọ̀ gan-an lápẹ̀jú rẹ̀ wọ́n sọ pé áá ẹ̀kọ́ sọ pé àṣàlù àṣà òyìnbó gbígbẹ́ pọ̀. Wàhálà, ń tàbí ra wọn àbí ń wá ìgbóríkọ́ máa ta pàtàkì tí wọn ní bí ẹni tí wàá pè ọ̀pọ̀ lálù àlà àmọ́ tí ọ̀bá lálù àlà kò dúró yàtọ̀ sẹ́ni tí wàá ti pa tí wàá ti pa ọ̀pọ̀lọ̀ làgbà. tọ́lá ń pè ọ́ lọ́sọ̀ wá tó ọ̀la Òṣèlú ọ̀dọ́ ìgbàgbọ́ àjọba ṣe nígbà tí kò tó àbí kò tó ṣe bá ṣẹlẹ̀ ń pé ara ìràwọ̀ rárá òṣùpá yóò bu ara òun ìpele bí aago kan yóò ṣẹlẹ̀ lébi orí kàába ìpè lónìí àkọ́kọ́ gbogbo orí ẹlẹ́yìn náà lẹ́gbà olùdókòwò ìpò ẹgbẹ́ àwọn àgbọ̀ nípa pípa ìrìn information báyìí ó ti lè jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ wà fún àtisọ́ ìdórí rẹ̀ ń ṣẹlẹ̀.

táwọn èèyàn pé lẹ́sì lẹ́sì lẹ́sì ìlú bí ẹgbẹ́ ní wọn tó kúrò ọmọ mẹ́ta mẹ́ta kúkú lù abẹ́rẹ́ nìkan lọ gbogbo tó gbogbo tó ní kílẹ̀ torí torí ìdẹ́lẹ̀ ìgbà tó sí nínú ẹ̀rí kan ìpè torí pé kútu ọba àkórí kára ọba àkórí kára alẹ́ sọ̀rọ̀ bá àdúgbò náà sọ pé kì nítorí ikú àti ìṣẹ̀lẹ̀ nìkan ẹ̀rọ ìgbòho òfàṣìláàrú ìrọ̀kọ́yà ẹ bá rí sọ́sẹ̀lẹ̀ ìyára lọ sí ọ̀rọ̀ yìí ẹ bá sẹlẹ̀ ẹ̀ lùtú ọwọ́ ẹ lọ sí ọ̀rọ̀ yìí èdè pé wọn á ṣàdó àkàn náà. Tóbi ti ká. Ẹlọ́kùnrin àká àrùn ní ká wò. Tó kí àwọn ọmọ ẹ̀jẹ̀ rẹ̀ tó ti dà tó ga yúrò tó bá ti ti dà fún ọtí dà ọbẹ̀ yìí wọn. lẹ́yìn náà olóòpó ọlọ́pàá ọ̀dà táwọn ọ̀dọ́ fún un. ọ̀gbìn ìpèsè ọ̀gá ni ìwọ̀n ọ̀rọ̀ ti ní ìtìlọ́dọ̀ ọbẹ̀ yìí wọn. ẹ̀rú gbà wá táwọn kúlò wọn lọ ní ìtumọ̀ òun ti ìrọ̀ olóòpó mẹ́rin ìrọ̀ ọlọ́pàá mẹ́rin ìrọ̀ ọ̀dọ́ fún ọ̀rọ̀ ní rákà. mẹ́ta ó ní alùpàbù sàrànìyà sísèlè àti mú àná ìrọ̀ oníkèmí kọ́dà ìrọ̀ gan afẹ́ pààrọ̀ rẹ̀ ló òbí lè pààrọ̀ rẹ̀ à ń sọ pé kọ́ láti oní rákà mẹ́rin torí pé ìrọ̀ gan yorùbá lórí àmọ́ ní burúkú nínú rẹ̀ rákà mẹ́rin mẹ́rin ò bá bọ̀ ní oṣù ẹ̀ka ẹ̀ ìlú ìmọ̀ àti mùsùlùm náà. ọ̀dà ọ̀dà mú àbáyé náà wọ́n náà. kọ́nà ká tí wọ́n bá wọn kọ́tọ̀ka kọ́tọ̀ka tẹ̀lé kan kò sí wàhálà torí pé àwọn àdéhùn wa nínú ẹni tó pè ronú kó ti kọ́ ọmọ àdéhùn sì tún wá tó ní kò sí tó burú kẹ́lò mi tó yà pẹ̀lú ẹni tó pè ronú kó ti kọ́ ọmọ kò sí wàhálà kò ti burú kí lè bá wọn kó lọ kó sì kọ́ ọ̀nà kó tó sì lè bá wọn ìbá tó. Ṣé ẹni tó ti kọ́ ọ̀nà kẹ́kẹ́ ni kó àtàkùn wọn kàdà? Ó lè wá sáfù bẹ̀ wá. Bọ́sibíṣọ̀ pẹ́lú tó gbà tí máa ń ṣe kọ́ ọ̀nà ìwà pọ̀.

tí ọ̀rẹ́ nìkan tó àwòrán ìyàwó oníyàwó tó òun tàn jẹ́ màdúbà ilé borí oṣù rẹ̀. ṣùgbọ́n ìyẹn fúnra mi pé látara àbẹ́ tó ń tọ̀wọ́ ní títí òsì ọ̀rọ̀ nílé máa múra tó bá ń jẹ ìpínlẹ̀ ló mọ bá ní ìgbélé ìpàdé ẹ̀ náà ẹ̀ náà kà mọ́ jà. Thank you. إذا إن الأمر بالمعروف والنهي عن المنكر نهي عن المنكر يعني بعدين nígbà tí wọn ti tẹ náà wò ó ó túmọ̀ sí pé wọ́n wà wò ó ó túmọ̀ sí pé nígbà tí wọ́n tó tọ́ àwọn òògùn ẹ̀rọ ọ̀tọ̀ ọ̀kọ́ dára àgbà lọ. كل المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم الذي يولد يكون هو عوره لا يعوه ومع الالتزام كل النقاط كل لا وجود إليه ومع العقل ومع التسريح تلتزم ما قضى نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت